إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه وبعد أداء قف ولون وبا أتريك ولون وتقف أسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم وأمر لنا صحابة أدلون كفي كي كفي كاري ní àpapọ̀ gbẹ̀ntọ́ bá wà ń tọ́ ìlànà nábì tó fi di ọjọ́ gbẹ̀ǹde alqiyama kí ọlọ́run bá kó fi ìkẹ́yìn náà kó fi kárí gbogbo wa gbogbo àwa tí à ń gbọ́ra wa ní dèdè àsìkò yìí àdéhùn yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tún gorí afẹ́fẹ́ báyìí ní Royal FM ninety five dot one fún àwọn tí a bá fẹ́ gbọ́ra wa ní orí ẹ̀rọ ayélukára bí wọ́n ṣe máa ń pè so kí a pè sí àbí a lè ká wọlé pẹ̀lú www dot fm dot net so eléyìí ni ọ̀nà tí a lè gbà wọlé láti lè máa fi gbọ́ra wa fún àtàbá wà ní jìnnà. Ah, ètò yìí àdínú yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa al-iman ìgbàgbọ́ náà ni mò ń bá bọ̀ wá mo ti wá débi pé ìgbàgbọ́ bil kitab bil kutub a gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo àwọn tíra ọlọ́wọ́n ọba so pàtàkì jùlọ al-Qur'an torí pé òun náà ló tóbi jù òun náà ló kó gbogbo sínú jù òun náà ni ìwé gbẹ̀yìn mo máa ń ṣàlàyé nípa ọ̀rọ̀ alukur'an wípé ara tí ó jẹ́ ìgbàgbọ́ pé èèyàn nígbàgbọ́ sí alukur'an òun náà ni kéèyàn mọ bí ọlọ́run ṣe ní ká lo alukur'an ṣẹ́rí eléyìí òun ni àdéhùn yóò sọ̀rọ̀ la fẹ́ yàn nàná lónìí kí báwo ni à ń ṣe máa ń lo alukur'an gangan bákan náà kí ni alukur'an kí ni insaf kí ni alukur'an ń ṣe gan ẹ̀rí ń fi àwọn èèyàn tí wọ́n ń gbé alukọ̀rọ̀ánù yé sí kọ́dọ̀ hmm. ọ̀rọ̀ yẹn nìfẹ́ kí ajé kí ìtanilára kọ́pọ̀ níbi ọ̀rọ̀ yìí o tó ní tí a fẹ́ gbọ́nbẹ̀ ni pé ẹ̀rí jẹ́mi ìṣó lórí nǹkan tá a bá fẹ́ sọ ẹ̀rí nítorí ẹ̀ náà ni mo máa ń fi ààyè pípè kalẹ̀ kọ́mọ̀dé pé ó sọ̀rọ̀ kò gbé sí i so náà la fi máa ń fi ààyè pípè kalẹ̀ pé láti fún ìbéèrè ìbéèrè torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí nǹkan tó ń bá oníkálukú lẹ́wọ̀n ni tẹ bá jáde tán gbà mí lèmi ó so oríṣiríṣiríṣi ọ̀rọ̀ ẹ kì í ṣẹ̀bi rẹ kò gbọ́ rí ọ̀tọ̀ ni tó gbajúmọ̀ so ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ tí mùsùlùmí ń ṣe ẹ̀sìn àṣà ni ẹ̀sìn abá bẹ́ẹ̀ ni kì í ṣẹ̀sìn inú al-Qur'an àti inú hadith anabi sallallahu alayhi wa sallam àfi kọ́ lọ́n kọ́ mọ́ ṣàṣàánú wa kí wọ́n sì ṣẹ̀sìn inú al-Qur'an àti sunna anabi òun ni gẹ́gẹ́ ní islam fa òun ni islam o kọ́ lọ́n kọ́ mọ́ ṣàfiwáṣe kò ń gẹ́ ah, níbi tí mo fẹ́ lọ òun náà ni pé al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ní gẹ́gẹ́ bá ti ṣe mà ọlọ́run bá sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam fún ìdíwò fún ìdíwò ìbéèrè tí mo béèrè yẹn àyà Qur'an náà ni mo fi dáhùn rẹ̀ ẹ̀rí nítòsí wa níbi níbẹ̀rẹ̀ suratul baqara olúwa ní alif lam mim dhalikal kitabu fihi hudan lil muttaqin ẹ̀rí alqur'anu yìí ìmànà ìmànà hudan náà ni alukur'an ni jẹ́ lilmuttaqin fẹ́ni tó bá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni tó bá ti fẹ́ bẹ̀rù ọlọ́run alukur'an ni ó gbé síwájú náà ni ó máa tẹ̀lé ẹ̀rí gbàtọ́ lọ́wọ́ bá tó ń sọ fún anusuratul baqara bákan náà aya one twenty one olúwa ni alladhina ataynahumul kitaba yatlunahu haqqa tilawatihi ulaika yu'minuna bihi wa man yakfur bihi fa ulaika humul khasirun olùwà ní àwọn tá a fún ní alladhina ataynahumul kitab àwọn tá a fún ní tíra yìí àwọn mùsùlùmí tí ànábì mú tíra yìí wá fún àwọn sàhábà ànábì yatluna haqqa tilawati wọ́n máa ń ka gidi gan ni o ní kíka òdodo ni haqqa tilawati kíka òdodo torí pé kíni ulaika yu'minuna bi ẹni tó bá ń ka alukur'an nìyẹn àwọn ni wọ́n nígbàgbọ́ sí ẹ̀rí báyìí ọlọ́wọ́n ni wọ́n máa ń nti Kùránì sọ ulaika humul khasirun àwọn tí ó ṣòfò nìyẹn tí wọ́n yà kọ́ ṣàlàyé pé kí ni nti Kùránì ń ṣe náà ni tilawa kí wọ́n ka Kùránì náà ni nta sọ Kùránì kalẹ̀ fún tá a bá wá kà á tán hmm. ọlọ́run tó ní kitabun anzalnahu ilayka mubarakun olùwàníṣẹ́ eré Kùránì yìí inú suratu sọ́ọ̀d ayà twenty nine a sọ kalẹ̀ fún ẹ mubarakun Kùránì tí àlùbáríkà pọ̀ lára rẹ̀ ni liyadabaru ayatihi liyadabaru ẹ̀wò liyadabaru ayatihi ní mo fi sọ kalẹ̀ ní pé kẹ́ ẹ máa ronú kẹ́ ẹ máa ronú sí àwọn àyà rẹ̀ tẹ́ bá kà á kẹ́ ronú sí kọ́lọ́n bá ti sọ̀rọ̀ ìkẹ́ rẹ̀ kẹ́ ronú sí kẹ́ rẹ̀ tó bá ti sọ̀rọ̀ ìyà rẹ̀ kẹ́ ronú sí jìyà rẹ̀ tó bá ti sọ̀rọ̀ nípa agbára rẹ̀ kẹ́ ronú sí agbára rẹ̀ tó bá ti sọ̀rọ̀ nípa àwọn ìṣesí ara ọlọ́run bá kẹ́ ronú nípa rẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ti kọjá kẹ́ ronú sí tó báwo ni tí wọ́n fi rí dáadáa báyìí àwọn tí wọ́n já sáìdá báwo ni kò ṣe ní rí báyìí allahu akbar ẹ̀wò bí alukuraanu yìí ó sọ afala yatadabbaruna alukuraanu am ala qulubin aqfaluha sẹ́yìn irun pẹ̀lú kuraanu tẹ́ ẹ bá ń kà ni ó mi ò pé tẹ́ ẹ bá ń kà ẹ̀wò nǹkan tó de kíkà rẹ ni o hakọ̀ tìláwà rẹ ni mò ń sọ wọn o pé ẹ̀ ń kà ní kíkà bó ṣe yẹ kẹ́ ká gangan òun náà ni pé yẹn ó kà ní kíkà ìrònú kíkà ìfirántí ọlọ́run ọba ẹ̀wò nǹkan wọn nìyẹn o olùwà tó ní yẹn nìyẹn. ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء olùwànìyà wa nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé kur'anu yìí challenge wọlé tó ní tẹ́wá ní kó sọ̀kalẹ̀ ní larubawa sẹ́ni larubawa wò yéyé ni larubawa nana sọ̀kalẹ̀ fún yìí wọ́n ní sọ fún wa huwa lilladhina amanu hudan ẹ̀rí ìmọ̀nà ní alukur'anu yìí jẹ́ fún tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo wòṣìfẹ́ọ́n ẹ̀rí ó sì jẹ́ ìwòsàn ẹ̀rí yóò wúyàn sàn ní Qur'an so ṣáárí hudan wòṣìfẹ́ọ́n ẹ̀rí kọ́nà tó sọ̀nà ayé mi náà kí yá yóò ẹ̀ná sọ kọ́dé jẹ́ ẹ̀tìkùn mọ̀wẹ́ẹ́zọ̀ tó ń yàn rọ̀bìkùn olúwa ní dájúdájú inú fifty seven ó ní ìmọ̀nà ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba min rabbikum wa shifaa'un àti ìwòsàn náà ẹ̀wọ̀n ìwòsàn tó lò náà ló tó sọ́nà ayé àyè náà o wa shifaa'un lima fi suduri hmm, ìwòsàn fún àwọn àìsàn tí máa ń bẹ nínú gbáyà yàn hmm, afdalu ma yufassaru bihi al-Qur'an al-Qur'an nítí àwọn fi ń tú Qur'an láyé òní kò fi Qur'an tu ẹ̀dùngbà tọ́lọ̀ ní hudan òní qul huwa lilladhina amanu nínú suratu ikú qul huwa lilladhina amanu hudan wa shifaa sọ pé alukur'anu jẹ alukur'anu sẹ ó jẹ ìmọ̀nà ó jẹ ìwòsàn ẹ̀rí àyà mi tó wá ṣàlàyé rẹ̀ ikú ya ayyuhan nasu qad ja'atkum maw'izatun min rabbikum wá sí ti dé látọ̀dọ̀ ọlọ́run bá fún yín o ẹ̀rẹ́ ni alukur'an wa shifaa'un lima fi sudur kur'anu yìí ni ó máa jẹ́ fún tí ń bẹ nínú gbáyà yín kí ni bẹ nínú gbáyà á débẹ̀ wàhúdà wàrọ̀ḥmẹ́tún lilmu'minin ìmọ̀nà lọ́jẹ́ ìkẹ́ lọ́jẹ́ fẹ́ni tó bá jẹ́ mùmìnì ẹ̀tọ́ wa wò ọlọ́run tẹ̀ tó wá yan wọ́n á ní wọn lọ zulu min al-Qur'an ma huwa shifaa'un àníṣe àmọ́ ń sọ̀kalẹ̀ fún yín nínú al-Qur'an nǹkan tó ń jẹ́ ìwòsàn ibẹ̀ nínú al-Qur'an wàrọ̀ḥmẹ́tún lilmu'minin ìkẹ́ fáwọn mùmìnì wọ́n ní wala yazidu zalimina illa khasara àmọ́ tó bá jálábùsí òfò ní ọmọ ṣe lára al-Qur'an yóò ṣòfò ní lára al-Qur'an kò ní jèrè ní sọ́tò lè sọ́rọ̀ eighty two ẹ wá rí tafsiri aya yìí wọ́n fi káwọn apàdà wálé díẹ̀ ká padà sínú àwọn kútùbù tafasir ẹ jẹ́ kọ́kọ́ gbé látòrí jàlálẹ́ni jàlálẹ́ni <laughs> so jàlálẹ́ni ẹ nígbà tí ń sàlàyé àyà yìí kó kálukọ́ lọ léwò mo sóràtò ẹni sóràtò Isra àyà eighty two ẹ̀gbọ́n tí jàlálẹ́ni wí gbàtọ́ ni wà nínú zilu min al-Qur'an ma huwa shifa ó ní asọ̀kalẹ̀ nínú ayẹ̀lẹ̀ nínú Qur'an ma huwa shifa on nǹkan tó ń jẹ́ ìwòsàn wà ní mina dọ̀làlà ìwòsàn nù àìsàn tí ó sọ̀yàn nù téèyàn nù tọ́rọ̀ yóò fi já sí ìyàwó náà wọ́n ba Qur'an ni ó wù yẹn sàn kú ń bẹ́ẹ̀ ẹ̀rí Jalali ń lọ sọ bẹ́ẹ̀ o ẹ wá wo nǹkan tí Ibn Kathir wí ó ní ayé yadhhab ma fil qulubi min amrad ẹni kí alukur'an ó máa ń mú àwọn nǹkan tí ń bẹ nínú gbáàyà yẹn nínú àwọn àìsàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àìsàn yẹn min shakkin àìsàn iyèméjì wà nífàákin àìsàn mọ̀nàfìkì wà ṣíríkin àìsàn ẹbọ wà zeygin àìsàn ìyẹ̀kú lójú ọ̀nà ọlọ́run wà mẹ́yìlín àìsàn ìgórí kú lójú tọ́lọ́run wọ́n ní falkuran yashfi min zalika kullihi kuran yóò wo gbogbo ẹ̀ṣẹ̀ yányá yóò wo gbogbo ẹ̀ṣẹ̀ yányá fún mùsùlùmí ẹ̀rẹ̀ báyìí torí tẹ́lómi ọmọ dágbálé lérí náà ni pé wọ́n wà sífà wù ọ̀rá àmọ́tò lùmọ́ nínú nǹkan ṣùfáwù lọ́lọ́run pé kùránì ṣùfáwù tí ń jẹ́ lásán fún ọ yìí o ìwòsàn tí ọlọ́run bá sọ ní alukùránì gẹ́gẹ́ rèé wọ́n ó dá wọn òun rèé o. sọ kíkà alukùránì wàláhì àwọn olórí ńlá ni fún mùsùlùmí fẹ̀ǹtì bá ń kà. anabi sallallahu alaihi wasallam ní iqra'ul qur'an nínú àdìsí àbí humamata al-bahili ó ní iqra'ul qur'an fa innahu ya'ti yawm al-qiyamati shafi'an li ashabihi. olúwa ní àná anabi sallallahu alaihi wasallam ní tẹ́lẹ̀ kan qur'an yìí dáadáa o torí pé al-qur'an yẹn tó bá jọjọ́ gbẹ̀yìn al-qiyama yóò dé wá báyìí yóò wá ọ̀dọ̀ Ọlọ́run yóò sì ṣìpẹ̀ qur'an yóò ṣìpẹ̀ fún àwọn tí bá máa ń kà lẹ́ ashabihi fún àwọn tí máa ń kà ẹ wá wo bí mùsùlùmí bá yẹ sọ kùránù dání sìn kùránù lágbára dídí pé tí yẹn bá ń kà anabi sallallahu alayhi wa sallam ó ní tó o bá ń kà pé ó mọ ẹni ládá mẹ́wàá mẹ́wàá lérí àràfin kọ̀ọ̀kan ó wá ní kì í ṣe pé alif anabi ní kì í ṣe pé sábà ní alif lam mim ní mẹ́wàá o irọ́ o anabi ní alif ashara ládá mẹ́wàá lam ashara ládá mẹ́wàá mim ládá mẹ́wàá sọdá kò kí wọn ka suratul fatiha ẹ wo didi suratul fatiha ẹ wá dúró ayàtọ̀ wọn so bákan náà anabi tó ní àníyàn máa ka suratul baqara so anabi ní yíyí ẹni tó bá ń ka suratul baqara aburú kò ní wọnú ilé tí wọn bá ti ń kà ẹwọn kan so anabi sallallahu alaihi wasallam lọ sọrú yìí fún wa ẹ wá lè rí ibi kata anabi jẹ ní ẹka Kùránì ló di dí ẹgbẹ kalẹ̀ ló di dí kódà ní ayé anabi sallallahu alaihi wasallam abdullahi ibn amr ibn asi radiyallahu anhu ó jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ sí ìbádàá gan-an qari al-Qur'an ìmọ̀ nǹka Qur'an ṣùgbọ́n tí wọ́n yà lọ́wọ́ bá nàbì sallallahu alaihi wasallam àwọn èèyàn wá fẹ́ pé ah bàbá rẹ̀ lọ́wọ́ sàlàyé rẹ̀ fún anabi pé gbogbo orú rẹ̀ Qur'an ni nọ́ọ̀tìlà ni ah anabi níbo ló ṣe máa ń ka ni wọ́n máa ń gan anabi ni máa ka Qur'an odidi kan máa fún ọjọ́ mẹ́wàá ń fọ ọgbọ́njọ́ là nàbì kọ fún ẹni kọ́ pé ọgbọ́n ká lóṣù kan kùránì kan lóṣù kan ó ní mo lè kà jù bẹ́ẹ̀ lọ ànábì ni ọ̀dà máa kà níjọ́ mẹ́wàá ó ní mo lè kà jù bẹ́ẹ̀ lọ ànábì ni máa kà níjọ́ mẹ́ta ó ní a mo tún lè yára jọ́ mẹ́ta lọ ànábì ni láàlá kò sí yára kan tó jọ́ mẹ́ta lọ ànábì ni torí tó bá ti ń ka ti ń kéré sí jọ́ mẹ́ta ìrìn ní ka pẹ̀lú tàdábùrù mọ́ òní ronú sí ti ìtọ́nà fi ní kẹ́ ká gẹ́gẹ́ kò ní sí nǹkan yẹn ń bẹ̀ mọ́ ẹ̀wọ̀n kan anabi sallallahu alaihi wasallam lámúwá yẹn o torí ta bá ń sọ pé ìyẹn ka Kùránì kan ló jọ ẹlòmíì lè ní nítorí kíni ní kankan kan ẹ̀rí wọn anabi lọ́rọ̀ rẹ̀gúlétì ẹ̀ fún abdullah bin amr bin asipi bó ṣe máa kà á lélẹ̀ yìí má jẹ́ kó akọ́lù min thalathati ayyam má jẹ́ kó kéré sí ọjọ́ mẹ́ta tó bá fi kà so látara pé à ń ka alukur'an asọ̀wé alukur'an dàdúrà mọ́sọ̀rọ̀ ẹ̀ ń jò ní kí alukur'an yẹn ṣe wí àdúrà. kì í sì rí àdúrà wàláhì kì í sì rí àdúrà ìwé òfin ọlọ́run ọba nílẹ̀ alukur'an ló jẹ́ ìwé òfin ìwé ẹ̀sìn ìwé tó fi dá òfin ọlọ́run ọba mà náà ni àmọ́ àti sọ kur'an dìwé àdúrà ẹ wá wò hmm, ibi tí ọ̀rọ̀ wọn aburú ni pé wàláhì tẹ́ bá ń káyà kur'an fẹ́ tẹ́ bá sọ fún wọn pé hmm, ọlọ́run يا أيها النبي قل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن جلابيبهن tẹ̀báka fún ẹ̀wọ̀n àyà tó kílẹ̀ ní o tó rújú o àti ò rújú kí ọlọ́run ní gbogbo wa nẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ sọ fún ọmọ rẹ̀ lóbìnrin sọ fún ní sáà ìlú mi ní gbogbo ọmọbìnrin mọ̀mìnrin yudinina alayhinna min jalabibihin kó da jìlbáàbù wọn bulẹ̀ àyà kúránì ni o wàláyé wọn ò ní gbọ́ o wọn ò ní gbà o wọn ò ní lò o àwọn tó bá sọ fún ọ pé jẹ̀mí kúránì sàdúrà fún ọ. tó ní a ah, èsì ní mọ̀ bọ̀ wá ẹ bọ̀ wá ẹ wò ní tí sọ fún bẹ́ẹ̀ náà tí ó lò kí fà á níta èèyàn ti di alukóránù sí fáwọn èèyàn pé ìwé àdúrà ni àmọ́ bá sí fún kò rí ìlú òfin ni kódà olè mọ́ kírun yìí wọn kò ní kò ní bànújẹ́ àmọ́ tẹ́ bá lẹ́ẹ̀fi kùránì àti kùránì fún yín ó ní àyẹ̀mọ̀ bọ̀ wá ẹ fẹ́ ṣàdúrà fún mi náà ni ẹ̀wọ̀n kan ṣé àwọn pẹ́ẹ́ni tí yóò lóun tó wà nù rẹ̀ ó yẹ kó kọ́ láti fi ṣàdúrà náà àmọ́ kò ní kọ́ wọ́n ti jẹ́ kó gbà pé ìwé àdúrà ní kinní yìí wọ́n lè ní mẹ́ni àfi kùránì àmọ́ àmọ́ fi kùránì lálà sí èèyàn lu tiwa ni ah ah kùránì so kùránì kíkà àwọn ọ̀nà táwọn èèyàn ń gbé gbà tí ọ̀dà wàláì ó pọ̀ gan tó pé tí yẹn bá ń ka gan ah! ìrò pé jòkó ìjòkó yìí gan mẹ́rin rẹ̀ kò lè kò lè kò lè ká tán àmọ́ àwọn máa mú léṣeṣe léṣeṣe ẹnu ọ̀tọ́ lọ́wọ́ bá ní kí sọ ń bẹ̀ àkọ́kọ́ níbi káka Al-Qur'an ká sọ dìbí àdúrà bí mo yìí sọ lẹ́ẹ̀kan yìí kò bá a mú kò bá a mú Qur'an kì í ṣe rí àdúrà ibi tó bá jẹ́ àdúrà níbẹ̀ aha ibi tá a nàbí bá pè ládùúà fún wa náà láwà pèlè àdúrà anabi sallallahu alaihi wasallam ní ayatul kursi àdúrà ni suratul baqara gan fúnra rẹ̀ anabi ní ẹni tó bá ń ka inú létẹ bá ti kà á àlìjẹnú òní wọbẹ ẹrí aburú àlìjẹnú òní wọbẹ aburú yìí suratul baqara ni odidi anabi ní ẹ máa kà á so bákan náà kursi yìí náà fúnra rẹ̀ nínú ni kẹfúnra rẹ̀ anabi ní ìṣọ Ọlọ́run ọba ni bákan náà amẹnẹ anabi ní ìṣọ Ọlọ́run ọba ni so kul a'udhu bi rabbil falak ìṣẹ́ ọlọ́wọ́ bá ní bi rabbin nas ìṣẹ́ ọlọ́wọ́ ni kul huwa allah ìṣẹ́ ọlọ́wọ́ ni bá nàbí sallallahu alaihi wasallam ṣe ní kátó nìyẹn kúrò à ń bẹ náà wà síkàrù tó máa fi ń ṣe rúkẹ́yà ní pé aburú fẹ́ ṣe bóyá aburú àlìjànú ni àbáburú àṣà sí ni tí yẹn lè fi tó fi tó fi rọ̀ dànù anabi sallallahu alaihi wasallam ló kọ́ wa ní yìí hùn fàlà anabi ló kọ́ wa ní yìí hùn ẹ̀rí pa àfihàn ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ àwọn kọ́ wa ní ìdí Qur'an la fẹ́ ká ah níbo ló ti rí yìí o náà là ń béèrè là ń challenge yìí pé ibi tó o bá ti rí sẹ́mà látara pé a fẹ́ ka odidi kùránì wàláyé àti ẹgbẹ́ tó bá gbogbo àná là gbogbo kálukú nàní tó bá ti rìn ní ti mà tẹ bá rí kéwù kẹtọ́ lómi ọmọ kà otika kabi kata gun ojú kalẹ̀ olóhùn ti kalẹ̀ olóhùn ti kalẹ̀ kata ojú kalẹ̀ ojú ojú kalẹ̀ wáyà mo ti parí kùránì kan látara pé kí ni wọ́n tà fẹ́ parí kùránì náà ni tó ń bolẹ̀ ti rí léyìí sẹlẹmi wọn ni ẹ pé ẹpin ẹpin ẹpin wọn àjà kurani wọn pinlẹ wọn lọ́wọ́ wọn àjà kelekele wọn ni ẹ kálẹ mẹ́jọ kurani mẹ́jọ lákàkó yà yìí talọ ràn yín talọ ràn yín ń bolẹ̀ ti rí léyìí nínú ẹ̀sìn wa nínú islam ẹnu ibi tó bá wà wá kẹni wọn wá lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ ike alif laami ọyẹ ẹjẹ ká bẹ̀rẹ̀ alif laami alikalikita alihamdulilayi rabi alayi mọkọ alhamdulilayi rabil alamina ẹ bá kàtà wàlá dọ́ọ̀lì ọgọ́ni àmì alifilami wàlẹ̀ kala ọ̀dàmì wà wàlẹ̀ kala bisimilá ogun wa bẹ̀rẹ̀ n bolẹ̀ ti rẹ́lẹ̀ o sanabi lọ́ka fún yín bẹ́ẹ̀ ni àbí abubakar lọ́ka bẹ́ẹ̀ àbí umaru ni àbí muawiya ni àbí ubayi bunukaabu eh, eh, eh, ni àwọn tó jẹ́ alálùkùrán ni gẹ́gẹ́ bùnà ti ń ṣe bẹ́ẹ̀ ibnu masaud ni ta nínú wọn ta ní. tó kàmọ́bítà kàtí rẹ́lẹ̀ yìí o kama fi tẹ̀sí kọ́lẹ̀ ẹlòmíín náà yóò tó yà ilé yóò lòun tí wọ́n làwọn tó àwọn ti súnà nẹ́bì náà ẹ̀ tó mọ rí wọn ọ̀nà ọba sòkòtò sókè wọ́n tó wọn lé sí irú kùránì tí sọ yìí náà wàláì wọ́n ti rí ara rẹ jẹ ni torí ò lè rí ẹ̀rí kankan fún un wàláì dédé àníyàn ṣe. torí tí ń fẹ́ lómi lérí yẹmọ ní à àwọn afá kìnnìkan náà wà ń kọ́ àwọn afọ onísúnà tán ń ṣe ìranu ní kò kóńdì ìranu ìranu tó jẹ láti lé òtí lára rẹ nù ìranu ni ẹ bá rẹ̀

gbogbo wọn around ẹnì kan mọ̀ wá kà àwọn yìí kò mọ̀ wá listen sí irú ẹ̀là nàbì máa ń ṣe irú ẹ̀là nàbì ṣe fún Ubay ibn Ka'ab tànàbì ni iqra alayya al-Qur'an ká Qur'an fún mi Ubay wá ní ah wa kayfa aqra'uhu alayka unzil ah èmi tún ká Qur'an fún wa nàbì síbi wọn lọ́wọ́ ń sọ kalẹ̀ fún nàbì náà ni ọ̀ka fún mi ọ̀ ká Qur'an fún anabi anabi wa ń gbọ́ gbàtọ́ wa kan <clears throat> omi bá ń bọ́ anabi sallallahu alayhi wa so n ti ń jẹ́ pé kéèyàn ká Qur'an fún yàn nìyẹn takiru ẹlẹ́bàá ṣe gbogbo yín péjọ tẹ́nìkan wá ń kà sí gbogbo yín wá ń lísìn sí i kò sábúrú níbi yìí òun yìí òun sì ṣe pé láti fi ṣe náà ń kàlí kì í láti fi ṣàdúà láti fi gbọ́ alukur'an ni wa idha quri'a alukur'an fastami'u lahu tẹ̀tẹ̀bí kúrẹ́ nu. sọba kan kí wọn sọ kur'an di ń tá máa hàn tá máa hàn tá máa mú ọ̀nà tó lu kur'an là ń lò wọn lọ́wọ́ fi kur'an kọ́ lọ́wọ́ ò tá a máa mú àwọn kùránì yẹn ṣe báwọn. bákan náà kí èèyàn ó tún máa gbé kùránì kí n gbé lérí la ilaha illallah àwọn èèyàn ń gbé kùránì lérí o ó ní ẹrú ẹrú kùránì nbùlẹ̀ ti lélẹ́yìn náà sí ọlọ́run náà lọ́sọ̀ yóò kalẹ̀ kí n tún máa gbé kùránì ẹ̀hán ayà kùránì kẹ́ wí lókun látara wí lókun ẹlòmí ó sọkọrùn ẹlòmí ó sọkọmọtò ẹlòmí ó rí mẹ́rí àtà ẹlòmí ó rí mọ́nú ìgbẹ́ ẹlòmí la ilaha illallah wọ́n sọ kùránì di ìwé ògùn nankali so lẹ́yìn náà ara tó fẹ́ ka kùránì ẹlòmíì ọkà látẹ̀yìn wọ́n ní àwọn ìka yàtí alátẹ̀rí kòdì wọ́n kà wọ́n la àwọn bu mẹ́mu lójú níbẹ̀ gbàtà wọn hàn àwọn bò lójú àwọn fàtìmí sí wọ́n fi gàrí sí so gbúrú eléyìí ṣé ṣé ṣé ń tọ́lọ̀ fi kùránì ránṣẹ́ sí wa fún un gbẹ̀ndé bá ń lu kùránì báyìí kì í ṣe kùránì ní so náà ni irú àwọn ẹni yẹn kódà ìtú sọ wọn di kèfèrí ń bẹ nínú tá à ń sọ yìí kí wọn sọ koran bákan náà kẹtọ wọn bẹ tó kí wọn sọ koran di àdúrà tẹfà ń bi wọn wọn ti kó di àwọn àyà kọ̀ọ̀kan fún àdúrà kọ̀ọ̀kan wọn ni tàbátì àdá fáwọn ọ̀tá wa alámútàrà kí fàfi bàtọ̀ jáde áá hmm, tẹ́lẹ̀ lómi ètò náà bàbá àwọn ọmọ sí ní káwọn ọmọ sínú hmm, àfàsúnà ee ike alámútàrà kí fàtàwọn bàbá àwọn ọmọ ń sálà wọn ó sàsí wọn ó lẹ́yìn bọ̀lẹ́ tí wọ́n ń tí kí ìṣòro ṣẹlẹ̀ síyàn wọ́n ń hu eré èèyàn wọ́n ń hu eré òkú sálàmù tààrà kí bàlọ́wà kan ẹ̀ torí ibi táwọn yìí ti kó lòun náà tó ti ń yí òun ibi náà ń kàlí náà ni wọ́n náà ti ń yí òun ìfi kùránì ṣe náà ń kàlí pé ẹ kálàmù tààrà kí bàlẹ́ wọn lérí ẹ kẹta bá ti àdálé wọn lérí tààrà náà ṣe kálàmù tààrà kí bàlẹ́ náà ni à ń tara ajá ń di súnà yìí ó kàn kó òfìsí bí tí o bá lọ ṣe rí súnà yìí tó bá bẹ́ẹ̀ ṣe é ṣe é kó kílíẹ̀ wàláì kọ́ jápò níbi gbogbo rẹ̀ dandan yányá tí a fi lè gbádùn nù àmọ́ ṣé wàá rí tó wá le jù tí a bá lè bá ọlọ́run pẹ̀lú mùnáfìkì yìí tí a bá lè bá ọlọ́run pẹ̀lú mùnáfìkì ìpele kéwọ́n òun kọ́ àwọn yẹn ẹ̀sìn ẹ̀kọ́ ànábì tó yẹ pé irọ́ sì ni wàláì láti tó le jù ní mùnáfìkì tọ̀dọ̀ ọlọ́run tí kọ́lọ́run gẹ́rẹ́ rí ọ ah, kọ́ wa ní ọ̀nà ẹ̀ mọ̀ ṣà lámútàrà kéfà ẹ̀ mọ̀ ṣà tàbátì àdá sí yàn ah ṣé nítorí kọ́ ń gbé rí èèyàn tàbátì àdá lámọ̀ ké fún wọn nítorí kí ni torí kí ni kòránì ṣe dìbí ogun bẹ́ẹ̀ náà ni wọ́n lè kúrò aláwọ̀ fọ́kù ọ̀run bolówà àlẹ́ àkúmù ẹ̀ fọ́kù ọ̀run tẹ́bàtẹ̀ kẹ́rì àkúmù ẹ̀rì kẹ́ ọ̀dà o àti àti àti àsádùn àlàyé ṣe fọ́kù yìí so bẹ́ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ẹ ní alámúnásìrá fún dùnú sànàbì lọ sọ bẹ́ẹ̀ ẹ ọmọ tí ẹni tó bá wà nù oyún sọmọsẹ̀ bílẹ̀ sànàbì lọ sọ bẹ́ẹ̀ so ntànàbì n'i ká ń ṣe ọ̀tọ̀ ntà ntà ń ṣe ọ̀tọ̀ ntà ń ṣe ọ̀tọ̀ wọn náà kọ́mọ́sí àṣàánú fún wa wàláyé ogun tá ń sọ yìí kún kálukú wa ká padà sí di ẹ̀sìn wa a ní ìwé a ní àkọọ́lẹ̀ ibẹ̀ ni ẹja máa padà sí so yẹn ni ó gáìdì wa ní fi máa rí bó ṣe yẹ mọ́lùkù ìgbà tá a bá kú nídìí gbogbo níta báyìí tí ọ̀tán lára yìí títà ah, tí ń fún láti máa bà títà tí mò ń fún láti máa bà tùtù wa burú jù ní kí wọn lè bà sọ́dọ̀ ọlọ́run ní rèdèrèdè kí wọn lọ bà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú mùnàfìkì tùtù lè jùnà so kọ́nà kọ́ mọ́ṣá sànù fún wa alukur'an àní kí wọn mọ̀ ká alukur'an kí wọn kà má kí wọn kà gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi pe nọ́mbà tí àwọn ọmọ fi zero eight one zero eight five zero one three seven one. Zero zero zero eight eight one one five three seven one. so fún àwọn tí a bá fẹ́ pè wọlé so àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tẹ ti ń ti ń wọlé so gẹ́gẹ́ bó ṣe máa ń sọ ẹ dákun ìbéèrè ni táwa fẹ́ béèrè lórí ọ̀rọ̀ àmọ́ afẹ́ kí afẹ́ ṣe kí ní kan ẹ dákun ìfìyàn lẹ̀ náà so kọ́ọ̀lù kan ṣe àṣọ fún wa naam bisimilah waaleykum salaam. alhamdulilah. ẹ̀kẹ́ ẹ̀kẹ́ káàbọ̀. ẹ̀ka ẹ̀kọ́ ètò ọlọ́run ìjọba ṣe fún yín. naam. Naam. Ṣé àfa lẹ́tọ̀ àti mọ̀ lọ kàn tán mọ́ igi òsì? Ẹ̀bọ ni ẹ̀bọ ni ogun ni ogun ní ìjẹba òun. Ṣé àfa ti ń sàti ọmọlàkejì rẹ̀? Ṣé mm. ń kírun? Mm. rẹ̀? Kò ní irun kò ní irun. Kò ní irun. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ sànú yín ṣe rí nù kọ́lá àyìnbá àti gbogbo àwọn àyà Kùránì wo tó hàn wàláyé tàlà ayé àkùránì ni wọ́n ń sọ̀rọ̀ lé kan léṣo pẹ̀lú àbá ah! ẹ wo ìtàn sọ kùránì dà kẹfẹ́rí nírú ẹni tó bá kú sí irú rẹ̀ ó kú wọnú ọlọ́run ọlọ́run kọ́mọ́sá sànù wa. wa aleykum salaam. wàláyé tá a fi yí padà ọlọ́run bá san ilé san rè sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì nìsín sẹ́ẹ̀rì bá yẹ sọ́ lè sẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ṣe sọ kó ń kálukú náà mọ̀ sọ ká mọ̀ sọ ká mọ̀ spread ẹ̀ káàkiri so pàtàkì jùlọ àwọn tó ń jẹ́ àwọn àfáà súnà kan mójútó irú àwọn kan báyìí láti mọ ṣàlàyé rẹ̀ kì í sọ̀rọ̀ à ń lọ lè pe kiri yóò wá kọ́ a ṣe comparative lọ́kọ̀ kan ìranú tí n ti ń bẹ lára wa gan kí gbogbo yìí ń lọ náà kọ́ mọ́ fún wa o. naam. waaleykum salaam. ọ̀kẹ́ lídà ẹ ra. naam alhamdulilayi. ká ní bí wọ́n bá fún yẹn ní iṣẹ́ ìjọba ṣe dá fún àwọn ìwọ̀n ìlà kọ̀ọ̀kan ìlà kọ̀ọ̀kan wà fún àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìkan ní kò máa dáta ẹ ló lè fi hàn àwọn èèyàn ẹ lọ fi hàn fún àsúnà àní ẹ lọ fi hàn fún àsúnà tó bá ti rí tó bá jẹ pé ìtànẹ́bì ni a ṣe ni wà bí àwọn ènìyàn kí wọ́n ṣe ń sọ àmọ́ bá jẹ́ pé kì í ṣe táwọn àfáàní tánẹ́bì ni ká ṣe wà láì kí wọ́n pàtì ni so kọ́lọ́n kó ṣàánú fún wa náà náà aleykum salaam tó lọ́ọ́ bẹ̀kẹ́tì náà náà inṣàlá fún àtàwọn afẹ́pẹ́ mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine àwọn kan ní mo máa ń sáré tí bá mo ń sáré pé nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine hello ẹ káàbọ̀ waaleykum salaam wa rahmatulah. naam naam afadul ati ṣe jọ mẹ́ta. naam. mo ní ìkàwé ti di àlùkò àti ìbéèrè kan lọ́dọ̀ bẹ́ẹ̀ni ni a máa kà ọlọ́run sì máa gbàdúrà ní. ok ok ok njẹ́ mélòó njẹ́ mélòó ma fi ń kà. nígbà táwọn ọ̀tá dé nígbà táwọn ìjẹ̀ wọlé tí wọ́n wọlé. a rí àbá kìtà ní sàá tí sàá lórí àwọn ọ̀tá rẹ̀. ọ̀pẹ ní sáré sáwọ ìdámọ̀ níbo ló wà ẹ dákun nínú tíra wo la ti fẹ́ rí nínú tíra wo ẹ dákun nínú tíra wo eh, ẹ ẹ máa gbọ́ ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́. ok ah ah irọ́ ẹ fẹ́ sí nǹkan ẹ fẹ́ sí ok ok ok ok ok ok naam ok ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun abdulateef ṣe rí ẹjẹ ìfèsì ọ̀rọ̀ yín ṣe rí àkọ́kọ́ náà ẹ̀rí kí mo sọ fún yín pé àwọn nǹkan tá nàbí fi ní àfi ṣàdúrà lílé yìí kò rí sí èyí yìí sọ pé ẹ̀ lè fi kọ̀ránì ṣàdúrà lẹ́yìn náà wàá ní sísà tẹ̀yìn sọ yìí gangan èdè wo ni ń jẹ́ sísà ṣebí sísà òun ni ẹ lè sá ẹ tó fi nǹkan míì kún ní ń jẹ́ sísà inú ilé tí gbogbo wa jáde nì so wọ́n ń sà wọ́n ní wọ́n ń sà kùránì ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń sà wọ́n fi nǹkan míì kún ní bó tí àtòtí ń dá níbi ní ká gbé wa ni sọ fún yín pé mo là níbi ti ké kùránì òdìdí ṣé kára ní kí wọn fi kùránì ṣàdúrà níta níbi ní abiṣe ní káfi ṣe àmúdídì mò ń bí yín pé ń bo ni ẹ mú bẹ̀ wá lè sìn kí ànábi wá jòkó wọn ya kùránì lé wọn lọ́wọ́ ń bo ni ẹlẹ́yìn máa ń ṣe lódìdí ń sì máa ń ṣe ìjọ òun lẹ́ẹ̀ máa fi ń ṣe tí tẹ́ bá ti ń ṣe nǹkan tí bá ti ń ṣe ó ti di pé ó ti dànù àwọn tí ń lọ dí ògùn àwọn tí ń ṣe ògùn ní máa ń ṣe níta wá ń ṣe bá so tó pàtàkì ni pé ṣé bá ànábi ṣe ní àṣekí ní ìlú ṣe ní ká ṣe é so inshallah ilé pèmí sẹ́yìn ètò àfẹ́rẹ́ àlàyé ṣe fúnra dáadáa náà wàlẹ́kùn sálàmù. naam naam ó rà pé táìmù ti lọ ee eh, kí o ṣe kí hmm. uh, eh, eh, ara rẹ̀ náà nìyẹn o ara rẹ̀ náà nìyẹn ẹ jòkó tó ń jòkó yẹn gan mu ká tó wá ní i ẹ ìjókòó yẹn gan ọba mu inshàlá tó bá jẹ́ ọjọ́ pẹ̀lú gọlọ́run láti mọ kọ̀ǹtínú lórí ọ̀rọ̀ al-imanu bil Qur'an àti kátó. ah inshàlá mo ti mo isnu muslim ẹ lọ lè wá isnu muslim ẹ ṣeun citadel of the muslim ẹ lọ lè wá so ee inshàlá ó kún fún gbogbo nǹkan tá a bá nídìí ọlọ́run bó fi ẹ yóò ṣàlékún ọmọ náà rẹ fún wa subhanaka allah ẹ bẹ́ẹ̀ ẹ̀mí àwọn abdulfatah sàlùmí ló ń dágbére fún wa subhanaka allah wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.